hello everyone welcome to Toyeen Talks mama Esabod wọ́n wà nínú ẹ̀mí o ah wọ́n wà nínú ẹ̀mí i think it's, it's, her spirit is so high yes wọ́n wà nínú ẹ̀mí ah i don't know me. mo ti rí Esabod bàbá wọ́n wà nínú ẹ̀mí wọ́n dẹ̀ ń gbàdúrà gbàdúrà fún gbogbo yín ah ẹ wá lọ tap from mama Esabod spirit eh? i think she's in deep some spiritual level.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 so kò lè wá sọ́dọ̀ mi. bàtí mo rí pé àṣàkẹ́ adé. mo rí rẹ́pọ̀ mi fọwọ́ kì wọ́n pọ̀ mi bàyẹ̀ mi fọwọ́ kàn wọ́n. right manager works. so yẹ yín. ìtọ́sọ pé right manager ló gbé wá. eléyìí you don't put any lover blood. it can never come to strike down. sori àṣàkẹ́ adé. àwọn tí bá wà familiar. so kò lè strike wọn. ọmọ ayé kan ni so kò lè wá sọ́dọ̀ mi. mo rí rẹ́pọ̀ mi bàyẹ̀ poroski wọ́n pọ̀ mi bàyẹ̀ mi fọwọ́ kàn wọ́n. you see. so yẹ yín eléyìí ni wọn so forth if i can go on because you can àwọn it will never come it's not automatic. Can you see? Page me meta money. And so on and so forth. If I can go on. Because you can't, if you don't, I will show you my WhatsApp. If you don't apply it, it will never come. It's not automatic. If I don't care, page me meta money. Ó ti di ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mi ẹni tí dọ̀ka sì ti ṣe. That I will show you my WhatsApp now. It's not doing it to haters again. Eh, ṣé mo pé if I don't care, àfẹ́sọ́ àfẹ́sọ́, ó ti di ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mi ẹni tí dọ̀ka sì ti ṣe. I'm not in competition with you. It's not doing it to haters alone. Ọlọ́run ẹ̀kọ́ lérè lérè pa mo dẹ̀ máa sọ pé i'm not in competition with you. ló ń wá èmi èmi ò sáré after fame me i don't run after fame. fẹ́ẹ̀mù ló ń wá èmi èmi ò sáré after fame me i don't run after fame. i don't run after fame. anywhere tí bá lọ wọ́n máa wá mi kàn wá bẹ́ẹ̀ ni. i don't run after fame. anywhere tí bá lọ wọ́n máa wá mi kàn wá bẹ́ẹ̀ ni zbest kí ló tún lọ ṣe fún yèyé yín ká kọ ṣe kò lórúkọ yèyé yín ká ni kí ló tún lọ ṣe fún yèyé yín ká kọ ṣe kò lórúkọ yèyé yín ká ebi ò ṣe máa ṣe fáwọn ọmọ oríire. mo fẹ́ pe wọ́sọ́ọ̀pù mi kí n tó wà kẹ́ wò mo fẹ́ pe wọ́sọ́ọ̀p mi kí n tó wà kẹ́ wò. ó tún ṣe nígbà tí mo wà ní w eight ó tún ṣe nígbà tí mo wà ní w eight mo tún fẹsẹ̀ mo ní why again mo tún fẹsẹ̀ mo ní why again ṣé kò rí ni ṣé kò rí ni. ó kàn ó kàn ń dowó ààrẹ ibi kan ṣe bí òmò kan bí òmò kan bí òmò kan bí òmò kan tó wà lára ìdúwà ìdúwà don't know. kò ní burúburú kí àsọkó dọwọ́ ọmọ òun lọ́rùn. fẹ́ pé wọ́sọ́ọ̀p mi. tó o bá tó o bá you can ignore it oníyẹn give permission give permission so your kí facebook sọ mi pé ee tmsc ee tmsc o ti o ti bolo ti n gan bolo ti n gan fáìlì copyright o fáìlì copyright kí ló ń ṣe bèbí yìí náà. don't take the bitch out of me. no don't take the bitch ah, out of me. gbà mí because suru. Ah, gbà mí ó máa to stage kan. sùúrù ó máa ń tó stage kan. tọ́ka ẹ máa rí ní ìsinmi ó ṣe ń sẹ́yìn ní ìsinmi tọ́ka ẹ máa àrí ní ìsìnbó ṣe ń sẹ́yìn. a máa sọ pé right manager píkẹ́ sójú ẹ̀ fọ́ngbà tí right manager píkẹ́. a máa sọ pé right manager píkẹ́ sójú ẹ̀ fọ́ngbà tí right manager píkẹ́. before you you file the report. tí o rí ni before you you file the report. torí tẹ́mi ìṣèlú albert ọlábàngí ẹ̀ mọ́ torí tẹ́mi ìṣèlú albert ọlábàngí ẹ̀ mọ́ o claim pé ọlábàngí àti nípa ìrántí pé mi ti lóòdù ọlábàngí before you. ìkànnì òní ìkànnì that was seventeen november that was seventeen november ṣètìlì ṣètìlì as of tms mo fẹ́ kẹ́ máa kà ó mo fẹ́ seventeen november. so ó ti ń ṣe bẹ́ẹ̀ mi tipẹ́ mọ̀kọ̀dà ó ti ń ṣe bẹ́ẹ̀ mi tipẹ́ mọ̀kọ̀dà kẹ́ mò ń wò ní ọ̀run. this another one this another one chetiri chetiri house of thames chetiri chetiri ṣẹ́ri pé ṣẹ́ri pé mo ní dispute mo submit a dispute because because kátẹ̀ wá ní pé mo tiẹ̀ lo ká ní mo tiẹ̀ wá lo ṣú ẹ̀. you apply it manually it's not automatic. láwọn tí mo skip tí mo rí orúkọ yìí ara wa ni ẹ jẹ́ wọ́n sílẹ̀. èkíní kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ kẹ̀bẹ̀ don't come near my page I never been to your page. don't come near any of my speakers page. ìgbà tó kún lé àwọn yìí ká dúró tiẹ̀ àwọn òye yẹn kàkà tv àwọn spíkà tv wọ́n sọ fún àwọn blọ́gà tv tiẹ̀ pé kọ́ máa dà sí ọ̀rọ̀ mi ni àgbàdúró tiẹ̀ just an ingrate keep away from my page. mi ò ń ṣẹran rírọ̀ o mo kàn dákẹ́ ni o mi ń ṣẹran rírọ̀ o gbogbo ìwé pátápátá mò ń rí o mi ò ń ṣẹran rírọ̀ o. ó nìyí right manager sọ pé do you want to allow ṣé ti allow or take down take down ló ń pẹ́ẹ́sì tó fi fún mi policy. ṣé right manager ló ṣe ṣé bèrè ò fàgbà ṣé gbogbo yìí ti rí àwọn right manager pọ̀ when you play people show As I dọ́ka i'm going to block you for saying calm down ma block ó ṣe rè ní ibi tẹ́mi ti ń jẹun nìyẹn ọmọ kan lè wá bà péjì mi jẹ́ ṣóyè yín ṣàbà pé kí n tó sọ mo sọ fún yín ẹwùbà tó ti ń ṣe. ṣé pé mi sọ̀rọ̀ ṣe rí fífọ̀ October ṣe rí before that náà ṣe rí tí mo máa sọ fún pé what are you doing in my page ṣe rí ṣe ti rí. èmi máa ń dispute number one máa sọ Facebook pé mi ò lè ṣe mi ò lè o bí ẹ bloody irritate ni mo sọ pé òun ló ṣe kí nìyẹn it's not automatic it's manually. kátàwá ni mo lóṣù ẹ̀ tó ń pè wá ó yẹ kó sọ pé òun yìí mo sọ fún yín torí kò tí ì yín ẹni tó lo asàsà kẹ́kẹ́ adé nísìn olùṣòṣò mi manager gbé wa right manager ló wá okay let me click on it ẹ pé mi fọwọ́ kàn mi strike ẹ̀ òkèké tó bá fẹ́ strike ẹ̀ ó láti kọ́kọ́ lọ síbi three dots ṣẹ́ẹ̀rì give permission kí ní dọ̀ka sòfin tẹ give permission tó lọ ṣe take down. free of ni illiterate lẹ́nu pẹ́ ń bá sọ̀rọ̀ ni. Ìyábọ̀ Òjó videos for anybody don't know why she's claiming ètò wàhálà àti yín ní èmi orúkọ yẹn rí something gbajúmọ̀ òun ṣara wa àwọn tó jẹ́ spíkà wa ni mò bá sọ̀rọ̀ ṣé gbogbo yín ti rí this is a match content from where Àṣàkẹ́ Adé that is uh, eh, Wonuola but mo dey recognize orúkọ yẹn ṣé pé mi take any action why tó mo ṣe ṣe kí ló lọ ṣe take down ìkànnì yẹn náà ìkànnì yẹn náà kí wá tún ṣe ìkíní èkejì ní gbogbo ṣe èbùbà tí mo ti ń bá fà níbẹ̀ pé why you why you reporting my page. èyí tó tún ṣe bá tí mo travel ni mo ní why are you reporting my page. èyí ò bẹ́ẹ̀ jagun ó fẹ́ máa fún ẹ lógun ebi ò mọ nǹkan tó o ní tó lè wọ̀ mí lójú mo máa ń sọ fún ẹ mi tẹ́mi gbé dé ní èjì mi over sixty try láti gbé yé débẹ̀. kí n tiẹ̀ má ní nǹkan mo lálàáfíà I don't know why you pursue me. you are pursuing yourself at October kìíní yìí ti ń ṣẹlẹ̀ you are doing it intentionally ah rice manager of course kátẹ̀ ni mo lo content yẹn why can't you say give permission why can't you say give permission tí ó bá yẹ yín ẹ jẹ́ kí n lọ sí policy issue ẹ máa ro orúkọ tí ẹ mí sí mbẹ why tó fi sọ pé give permission níbi matching rules. kì í ṣe kìíní kì í ṣe kìíní kì í ṣe kìíní àgbẹ̀ gbọ́dọ̀ wáyé mọ́ àmọ́ wọ́n ní yóò náà ebi mọ nǹkan tó ń sọ nínú iṣẹ́ tí mo fẹ́ play. o kọ́kọ́ ṣe ìkan ní month of September nígbà tó pèsè orí ṣó àlùjò lórí péèjì àlùjò ó pè sórí ibẹ̀ just to support you torí ẹ tó máa jà bó dẹ̀ screen screen ẹ mọ screen record bó dẹ̀ gbé ó dẹ̀ report ẹ̀ ṣé ó report ẹ̀ ṣé ó report ẹ̀ eventually mo ní láti delete ẹ̀ it's not your first time mi ìmọ̀ wádìí mi ìmẹ̀mí oṣù tó ń ṣe tó ń kí láti máa gbógun tiẹ̀ tiẹ̀ mi ò retí ẹ̀ mi ì rí ẹ̀ èrè tí ẹ̀rọ ìgbà tó ní kí n dá sọ̀rọ̀ ní kí n dá sọ̀rọ̀ yìí. ìbéèrè mi ṣe ṣe jẹ́ pé jẹ́ kí Ìbàdàn kú fún dáadáa spíkà mi má dà sí èmi rí yẹn nà. ta ló sọ pé wàhálà tí wàhálà dùgbẹ́ tí ìbá ti ṣe ṣe kọ́mẹ́ntì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa blọ́ọ̀kì ẹ̀ nìyẹn mo ti block ẹ̀yìn mi bọ́lá gbẹ́gbẹ́ ti block ẹ̀kọ́ rí pòròskì kí ló ti mi máa ṣáìkì wọn ìjọ tí ó ti pòròskì ti mi mú orúkọ fọ́ọ̀sì mo ṣe ní six months mo lọ láti lọ gé permission. kẹ́ ń gbé orúkọ àwọn ọmọ ọ̀gbẹ́ jáde wọ́n kún bíbà yìí nà yẹ kí n gbé orúkọ wọn jáde I don't, touch it because mo bí ara wa ni. o tún wá mọ̀ mọ̀ mọ̀ tó ṣe ti yẹ ká ọlọ́ba pé gègé. You use, you use any, any rude language, language for block, block yourself. It's, it's either, either you turn yourself, yourself to be eh, eh, kí ni wọ́n pè e e Anything, I will just block your ass off. Mi ò dá sí ọ̀wẹ́ mọ́, Jésù ò dẹ̀ kí n dá sí So why, are you touching my page? Why are you touching my speaker's page? But what àwọn ọmọ rere àtẹ̀rẹ́ àwọn ọmọ rere. I didn't touch them. Ẹ máa space ni gbogbo Me ni. take any action. Ṣé rí? You can't go make you disappear kò lè gbá pọ́lítọ́ ọ̀bá yẹ kó take action. Flaky kílíkan ìṣúkí I didn't take any action. Ṣé rí because tí bá di pé orúkọ yìí mo mọ̀ wọ́n wọn kì í bú mi i will leave it àdúrà ẹ̀kẹ́ mu nìyí o kéde náà wà lọ sáà kàdúró nísìn ìbò ni ṣé bàbá àlùdó kò gba policy issue tí bàbá tó gba policy issue this is how to do it it is manually it is manually you just go here stop all this nonsense yọ lọ́tọ́ sàbí great tó bá tiẹ̀ ṣe fẹ́ mi adúrú báwọn èyí ní ká ṣe gbà fún ẹ ṣó yẹ kó tún lọ sáìkì àyè èyí ní ká kò sẹ́ni tó bẹ̀rù ẹ o kò sẹ́ni tó bẹ̀rù ẹ o ọmọ tó bá ní pé kọ́ńkún lẹ́yìn ọ̀pọ̀ ní kọ́ máa kún lẹ́yìn you just leave the person alone Let let's just watch mi ìmẹ́ tó yá aládùkẹ́ nísìn mo strike ṣe pé mo ṣe manually àwọn orúkọ yìí pọ̀ mi báyìí fúnkẹ́ Yusufu Adesola said gbogbo the page cannot go without you applying ẹ má yẹ kó tẹ̀yìn pẹ̀lú tó máa sọ pé right manager ló gbé bí right manager máa gbé but you do you apply it yes or no. àwọn amẹ̀bọ nìyí nà mi ò sẹ́mi ìdọ́dọ̀ wọn nà àmì tó lámẹ̀bọ nà. àwọn kan ní kan ní zigis I don't know them I strike them I don't know I strike you down. àwọn fílẹ̀kì ni wọ́n pọ̀ mí báyìí kí lèèyàn fẹ́ gbà níbẹ̀ pé kéèyàn máa strike àwọn tẹ́ pé eh, èdè tó máa fẹ́ ní fight with you they don dey eh, dey ṣe kíni kan with you why would I be flagging their page. Mama, you sure where go get the right manager? You better maybe you go back to a to a computer school to learn more. You have to apply it manually, it's not automatic. Please. Let me go to another page. It's not only all my people they have right manager. Esabod World News. You can, can see, can you see? see? Oh no, oh, no, no, right media now. Can, you see? Joy, Joy Bumi, mi ìmẹ̀ tó jẹ́ yẹn, but mi strike ẹni yẹn. Ah, ilé ti di bí. Okay, okay now. Nísìnyí fẹ́ strike ẹni yẹn nísìnyí. How do you do it? Press take down request But it's striking. ni nígbà tí a add take down request àtúndínlélẹ olúwa tó sì add take down request But it's striking. ni okay to complete it most of you yín bó ṣe ń ṣe nìyẹn o ṣe pé mo ti strike mo ti mark ẹ bẹ́ẹ̀ take down kí facebook lè kọ́tà tèmi mo sì ṣe máa lọ sí take down ṣe pé mo ti mark wọn bí ó ti dé bí báyìí nísìn then apply action ṣe ni submit ẹ sọ fún mi ó máa sáyẹ̀nsì pàápàá báwo ló ṣe sọ mi pọtọmátìkì ni wọ́n ń claim it who do you think is an illiterate in a place before ṣe ni pé nísìn by submitting ó máa sáyìn ó ní mo fẹ́ sáyìn nísìn bọ̀dá jẹ́ kí n fẹ́ nìyẹn sílẹ̀ torí mi ì mọ orúkọ ẹni yẹn mi ì mọ̀ bóyá positive kìíní ni ṣé yẹ yín can you see you have to apply this báwo ni ẹjọ báwo ni are you getting me báwo ni ẹni ṣe máa gba policy tó bá take action ó ń ṣe intentionally don't do it to my page don't do it to any of Away Nation page because we will not ìtọ́jú tó ṣe ẹ̀mí inside àwọn ọmọ yẹn èmi ò ní ṣe bẹ́ẹ̀ I'm not in a competition with you stop running kó má bàa ṣubú good night.